Assalamu alaikum wa rahmatullahi wa barakatu wa suri tuwa ito uh, àjùrùmí tó I'll continue níbi tí a bá dé lánàá báàbù al-i'rab al-i'rab huwa tagyiru awakhir al-kalimi لاختلاف لاختلاف العوامل الداخلة عليها lafzan au taqdiran. وأقسامه أربعة رفع ونصب وخفض وجزم فللأسماء من ذلك الرفع والنصب ولا خفض ولا جزم فيها وللأفعال من ذلك الرفع والنصب والجزم ولا خفض فيها باب الإعراب إلينا ني yàrá ìrọ́b tàbí ṣàlàyé ìrọ́b alẹ́ ìrọ́b kí là ń pè ní ìrọ́b huwa tagyiru al-awakhir li kalimi òun náà ni yíyí ìgbẹ̀yìn kálímà òun ni yíyí ìgbẹ̀yìn kálímà kí làwọn máa ń yí nígbẹ̀yìn kálímà òun náà ni ẹ̀wọ́ tí kálímà ń bá gbà nígbẹ̀yìn ìmọ̀ kó jẹ́ fatiha àbí kó jẹ́ kísra àbí kó jẹ́ dómà tọ èyí tó bá wá gbà nínú mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún yíyí kí fatia di kẹsùrọ kí kẹsùrọ di fadọmọ kí dọmọ tí o bá ṣe máa ń yí òun là ń pè ní tẹkí ẹ òun là ń pè ní al-i'rab kí ló wá máa ń fà á likhtilafi al-awamili ad-dakhilati alayha níbi oníranran àwọn irinṣẹ́ tí ó bá wọlé tì í irinṣẹ́ tó bá wọlé tì í ntá ayé òní ní ń fa yíyí rẹ̀ lafzan ìmọ̀ kó jẹ́ n tó hàn tó yẹ pé fatia ní tẹ́lẹ̀ àwa yìí sí kẹ́sọ̀rọ̀ ó hàn á rí fatia ọ̀nì àwa yìí sí kẹ́sọ̀rọ̀ e aw takdiran àbí ní n tó pamọ́ a lè má rí fatia ọ̀hún ṣùgbọ́n a ó padà mọ yìí sí n tí ń jẹ́ fatia ṣàgẹ́tì ẹ̀ ó lè hàn ó sì lè pamọ́ n tí wọ́n sọ ń bìbẹ́ ni so ìtumọ̀ ìrọ́bù nù ni. wàkìsàmúhù àrùbá àtún ìrọ́bù yìí àwọn ẹ̀wọ́ táwa máa ń lòun wọ́n pín sí mẹ́rin àrọ́fàù ní tá à ń pè rọ́fùù náà ni dómà tábà ti ń gbọ́ rọ́fùù rọ́fùù dómà là ń mí níbàwọn wọnásìbò wọnásìbòn òun náà ni fataha tábà ti sọ pé násìbò fatia ni ń túmọ̀ sí wọlá hafudu òní kísírà kẹsírọ yẹ máa gbọ́ kẹsírọ hafudu ní jẹ́ bẹ́ẹ̀ wọlí jẹ́sìmù òun sùkún. So Shall get it bound? Falil asma'i min dhalika Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a dárúkọ yìí rọ́fọ́ nasibu hafudu wàlìjẹ́símù. Àwọn máa ń fún kálímà méjì ẹ̀ mọ̀ pé a ní kálímà pín mẹ́ta a ní àlìsímù a sì ní àlìfẹ́rìlù tá a ṣe ní àná. Tó fún ti ìsímì falil asma'i min dhalika èyí tó wà fún àwọn orúkọ nínú eléyìí o tó wà fún ìsímì àwọn náà ni àrọ́fọ́rù dómọ̀ a máa wọlé ti a lára isimu wànásìbù fatiha a lára isimu wàlàhàfùdù kẹsìrọ̀ a máa lára isimu wala jazma fiha ṣùgbọ́n sukun ò lè wà lára isimu láyéláyé ṣàgẹ́tì ẹ̀ báwọn ẹja mọ̀ tẹ́kì àwọn pọ́ìntì yẹn a ó ṣàlàyé rẹ̀ níbi fídíò tí ó tẹ̀lé léyìí wọlé àfọ àlìmí ń dá àlíká ṣé wàá rí ìpín kejì tó jẹ́ ti ìpín kálímọ̀ tá a pín kálímọ̀ sí pé símù fíìlù àti harufu ẹlẹ́ẹ̀kejì náà ni fíìlì tó fíìlì nínú àwọn kinní mẹ́rẹ̀ẹ̀rin tá a dárúkọ yìí lókè rọ́fù nasubu wa hafudu wal jazm tó fíìlì máa ń mú mẹ́ta ń bẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí fíìlì wa máa ń mú òun náà ni àrọ́fù ìmọ̀ kó jẹ́ dọ́mọ̀ wà nasibu ìmọ̀ kó jẹ́ fatiha wal àbí kó jẹ́ sunkun wàlà hafuda fiha òun ò lè ní fatiha láíláí ṣàgẹ́tì ẹ̀ báwọn ìtumọ̀ ìrọ́bù àtàwọn nǹkan tí ń bẹ lábẹ́ ìrọ́bù ní eléyìí asalaamualeykum.